nígbà tí ń bá àwọn tọ́rọ̀ kàn sọ̀rọ̀ níbi ìpàdé gbọ̀ngàn ìlú gómìnà dàpọ̀ abíọ́dún sọ pé ìpàdé náà ló jẹ́ láti yànnàná àṣeyọrí ìṣèjọba rẹ̀ láti inú ìṣúná ọdún 2022 kí ó sì tún gba èrò àti àbá àwọn tọ́rọ̀ kàn ọ̀hún títí kan àwọn ọba aláyé láti lè mú kí ìjọba rẹ̀ túbọ̀ ṣe dáradára sí nínú ìṣúná ọdún 2023 nígbà tó ń ka àwọn iṣẹ́ takuntakun tí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe àṣeyọrí rẹ̀ nínú ètò ìṣúná ọdún 2022 Dàpọ̀ Òkúbádéjọ àti alábòjútó fún ìṣúná àti ìwéèwé Ọláolú Ọlábìntán sọ pé ìdá márùndínláàádọ́rùn-ún nínú ọgọ́rùn-ún àbá ìṣúná náà ló jẹ́ àbá àti èrò tí wọ́n kó jọ pọ̀ níbi ìpàdé gbọ̀ngàn ìlú ti ọdún tó kọjá tí wọ́n sì ṣe àmúṣe rẹ̀ nínú ètò ìṣúná ọdún 2022. gómìnà dàpọ̀ abíọ́dún nígbà tí ó ń dúpẹ́ fún àtìlẹ́yìn tí ìṣèjọba rẹ̀ ń rí gbà láti ẹ̀yìn wá lọ́dọ̀ àwọn ọba aláyé àti àwọn alẹ́nulọ́rọ̀ títí kan àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn yìí lápapọ̀ bẹ̀bẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn wọn tó túbọ̀ pọ̀ sí kí ó bá lè borí lẹ́ẹ̀kan sí nínú ìdìbò tó ń bọ̀ Ṣèyí Ògùnbáyọ̀ ló ń jábọ̀ròyìn fún iléeṣẹ́ NTA. a Belkutar.